Yoruba Vocabulary Supplement for Unit 6. Iru Iru Gígùn Gígùn Gángan Gángan Kúkúrú Kúkúrú Kíkúrú kíkúrú dídára dídára ọmọ ọmọ obìnrin obìnrin ọkùnrin ọkùnrin irin irin mo fẹ́ rọ̀bẹ mo fẹ́ rọ̀bẹ ọ̀bẹ rúwo ọ̀bẹ rúwo ọ̀bẹ gígùn ọ̀bẹ gígùn ọ̀bẹ kúkúrú ọ̀bẹ kúkúrú. ọ̀bẹ dídára ọ̀bẹ dídára ọ̀bẹ irin ọ̀bẹ irin. exercise two. ọmọ wo lo rí? ọmọ wo lo rí? ọmọbìnrin ọmọbìnrin ọmọkùnrin ọmọkùnrin ọmọ dídára ọmọ dídára ọmọ kúkúrú.